a ní ìjẹ́ ká máa ka kútùbà Yásìn tó wà valid eré burúkú ni ọlọ́mọdé àbá wọn ṣe má bá wọn ká o nínú kútùbà Yásìn tí ń bẹ àwọn kìnnì kan bẹ ní tóun báyìí alfawzul adhim wọ́n kó àwọn selected suwar kan síbẹ̀ tí ó pé ó wà ìdáwàkà gbẹ́gbẹ́ Yásìn gbẹ́gbẹ́ múlùkù gbẹ́gbẹ́ gbogbo àwọn súrà báwọn gbogbo ẹ̀lú wá ní kútùbà kútùbà tẹ́lẹ̀ ṣe rí wọ́n tàn wá gan lẹ̀ yorùbá yìí ṣe wọ́n túbọ̀ kútúbà kútúbà ọ̀rọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ń pè ní wáàsí náà ń pè ní kí ni pe kútúbà ní kútúbà ni pé tá a bá ń ṣe kútúbà a mọ̀ sọ̀rọ̀ bí anábà muhammad sallallahu alaihi wasallam máa ṣe khutbah yàní ohun èlò lókè alójú ànábi ó change ka annahu munziru jaysh bígbà tí kọ̀máǹdì àwọn ọmọ ogun bí n tán ṣe ń pe khutbah ní khutbah nù kojú bá ń lọ kódà ọ̀rọ̀ tó bá tún wá ní another dimension á tún wọ bá mi khutbah ó tún lè di khutbah sọrí yóò mọ̀ di khutbah níjọ́tọ̀ bá pọ̀ obìnrin jòkó sálímáàtì mo fẹ́ fẹ́ yàwó mo fẹ́ fẹ́ ọ ah ok èmi náà gbọ́ mo sí kí ni mo gbà kí ni yíò mọ̀ jẹ́ kìtìbà ọba sọ̀rọ̀ mo fẹ́ sí kí ni mo fẹ́ fẹ́ ọ̀nà mo rò pọ́rọ̀ náà yí báyìí so ọ̀rọ̀ tó bá jọ mọ́rọ̀ afẹ́fẹ́ rẹ̀ ni tọkùnrin sọ fún yàwó kí láàpẹ́ kìtìbà ọ̀rọ̀ tó bá yẹ pà ń ṣe wá sí ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn pẹ̀lú ọ̀nà tán ni kó mọ gbà fi wá torí kútùbà lẹ́kọ̀ọ́ àwọn ọ̀rọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ ṣókí ṣókí ṣókí ṣókí ni ó lọ ọ̀rọ̀ kútùbà kìí ṣe ọ̀rọ̀ táà máa ń tẹ́ pẹpẹrẹ arálẹ̀ ń bẹ ọ̀rọ̀ ṣókí ṣókí point point point point point so òun náà ṣe ń pè ní kútùbà ayé khutbatul hajj ta nabi man se la nabi ko ma fi mbere o innal hamdalillah nahmadu wa nasta'inu wa nastaghfiru yani to ba ko meta ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ya ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha min bi khutbati man lanu so ọ̀rọ̀ be o ma ni bi o ti ma sink ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ ti wálẹ̀ yorùbá kótù kó la làwa ń fẹ́ kótù kó bà là àwa ò fẹ́ alátùmọ̀ bà ẹ dákun kótù kó bà ẹ wá sọ di pé kótù bà táwọn ní kíní wọn gé kótù bà kótù ṣe ayé ẹ̀kọ́ ni kótù kó bà làwọn ń fẹ́ kí ni jẹ́ kótù kó bà kótù bà kàlám kàlám ọ̀rọ̀ náà ń pè so a kàn fi hàn ara lè mọ̀ so kútùbà yẹn tó ipá àti wá sọ di nǹkan ìjẹ tí wọ́n nísìn ẹni pé àwọn akàràmọ̀ rẹ̀ fún wa àwọn apaláró fún wa bíi pé ìwọ́n ń padà ń jọ nǹkan míì ní kíni lójú wa so lẹ́yìn pé abádámà fẹ́ lórúkọ ọ̀tọ̀ ni kútùbà ìgbé orúkọ majáde ayé ni ọ̀tọ̀ tún ni kútùbà àlùbáríkà ayé ókè ẹ̀dàkùn kútúbà ìgbórúkọ ọmọ jáde kútúbà àlùbáríkà ibà náàbì ìsọmọ ló kọ kútúbà tá náàbì kàǹjọ náà ẹ̀bá mú wá ẹ̀kọ́ lọ mọ̀ pé kò sáfà náà tẹ̀lé challenge lọ ìbá ìpé èyí jẹ́ ń gbé wàfíkọ̀ ẹ̀kọ́ wàfíkọ̀ ni wàfíkọ̀ náà ó nítumọ̀ o ṣe wọ́n túmọ̀ wàfíkọ̀ wàfíkọ̀ kan dàbí ìgbà tá a fẹ́ mú certificate lọ́lẹ̀ náà ń pè bẹ́ẹ̀ pé ọmọ yìí o bàbá rẹ̀ rí ó kọ àbárí wà mẹ́ ó dàbí birth certificate ó ní wàfíkọ̀ tó ń wí wọn ṣe á rí náà ọ̀rá kọ síwájú rẹ̀ yẹn wọ́n kọ́kọ́ yíò ń gẹ́gẹ́ bá aláàdínábì tó gbà bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kíni yóò ṣe kú gbà bẹ̀rẹ̀ wọ́n wá kọ́ wọ́n kà sọ̀rọ̀ nì síwájú wọ́n ọ̀rá dúpẹ́ fọ́lọ̀ wọ́n ọ̀rá ṣe gbá orúkọ ìyá orúkọ bàbá orúkọ ọmọ orúkọ gbá orúkọ àwo àwọn tí gbèrò wọ́n bẹ̀nu o kẹsì gbé sàtífíkẹ́ẹ̀tì lé èèyàn lọ́wọ́ kò ju bá ń lọ ọdún pé wà fíkọ̀ ju bá ń lọ wọ́n wà ní ìsìnkí ló ti dì máa rọ́ báyìí ó ti kúrò níbẹ̀ sàtífíkẹ́ẹ̀tì wàsíkà ò ti di pé tán wà sọmọ lórúkọ báyìí àwọn afáwọn ọmọ lọ́ra wàsíkà kàkì wàsíkà wàsíkà 15 naira náà wọ́n wà dúó wọ́n wà bẹ̀rẹ̀ bí àwọn ọmọ ọ̀ká kútúbà ní o wọ́n bá tí wọ́n ká lọ ọkọ̀ débi sẹ̀mẹ́ná ha orúkọ ọmọ ti kí ni orúkọ ọmọ ha ọjọ́ orúkọ wa wá o àwàdà kan bẹ tí ìmọ̀ ń ṣe gbà kan báyìí ìyìn sáwàdà ọmọ náà bọ̀ torí mọ́kànlá nípa àwọn kan ti take it serious níjọ́ mo ti gbọ́ tẹ́lẹ̀ kan ti take it serious níjọ́ ní mi ò ti fi ṣàwàdà mọ́ torí àwàdà ló labádé rẹ̀ ọmọ tí wípé níjọ́ tẹ́ fẹ́ sọ lóko tẹ́ wá ń sọ ha orúkọ rẹ̀ ha torúkọ ti ń ha jọ ẹ ti wayeki náà o orúkọ rẹ̀ ó padà wá sí wayeki tó ló ti há láti ọjọ́ ọkùnrin labádé orúkọ gbọ́ ọmọ gbọ́dọ̀ máa há o torí kó máa rí pé tó bá lọ sí wáyẹ́kì náà orúkọ rí máa ah, ah, mm, mm, mm, àwàdà ni alákùnlé ha kí a fẹ́ mú ni pé ìjẹ́ mú àwọn àlùfáà tí ò lọ dáadáa nílẹ̀ Yorùbá ló jẹ́ kán sọ gbogbo kíní òdi ìtàn sọ di òyìnbí ìgbò mọ̀ pé ìpìlẹ̀ wà sí kàtàwọn wí ni wà fi kọ lọ́gbọ́n tó ń pè ní wà fi kọ nù dictionary ó dàgbé wọn láwọn dictionary kan lórí kíní mi yá yìí àbí yẹn kí wọ́n náà bá lè mọ ìtàn wí ìwọ náà lè lọ tẹ́ sórí fóònù rẹ̀ o kàn tẹ́ wà fí wá sa ìyá kọf kọwo kọwo ìtọ́rí ọ̀rí ègbò ilé ìbàdàn fún mi ó ní document ó ní document paper instrument record script bill deed proxy ẹ̀dá kù ó gbẹ́jọ́ ra wọn àbí òmọ́jọ́ ra wọn sojúmọ́ wà fí kọ́nù wà sí wọ́n kàn ní gbókè àbí ọmọ yìí o ah, certificate pé bí i dọ́kúmẹ́ntì ẹ̀hẹ́ bí i àgbègbè báwọn

ṣé dèdè rí náà ẹ́ káwọn fi kankan dí àwọn èèyàn lójúmọ́ ẹ má fi kankan rú àwọn èèyàn lójú wàsíkà ìṣe tó yẹ kẹ́ fi mọ́ gbogbo wàsíkà ka ẹ̀gbọ́rọ̀ orúkọ ọmọ ìgbọ́rọ̀ jáde wàsíkà ẹ̀ nídìí ẹ̀ àtọ̀ gan bàbá ọlọ́mọ lè lọ sọ́jà kó lọ́ra wàsíkà fún rẹ̀ yóò sì mọ fíìlì gbogbo kí nìlì fún rẹ̀ ó lè mọ àwọn afáwọn nípa àrígbé nígbẹ̀yìn gbẹ̀yìn at the end of the day wọ́n yé báyìí fíìlì kí nìlì gan anybody ọkọ̀ bí tó àkànfẹ́ dọkúmẹ́ntì kókè certificate ọmọ yìí o bẹ́ẹ̀ certificate rẹ̀ rẹ̀ o ìjọta bí rẹ̀ o ìjọta bí rẹ̀ kódà nínú àfikàn ààyè ibi tí ìmáàmù tó sọ ọmọ lórúkọ tí ó sáyẹ̀nsì ìbẹ̀m̀bẹ̀ so just ordinary birth certificate dọ́kúmẹ́ntì ẹ̀kànfẹ́ ní just ẹ̀kankan ọmọ ìyá rẹ̀ need information kan pa rẹ̀ lọ́jọ́ iwájú kálímọ́rì kan padà sí oníkíní wà fún wàfíkàn bó ti wà ń bi tí ó sọmọ lórúkọ wàfíkàn bẹ́ẹ̀ bi tó ní nìka ìnáà so wàfíkọ̀ wàfíkọ̀ ìsìrì ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ́dẹ̀ mákàmọ̀kẹ́ tó gbà ní ìlú tó bá gẹ́lù ṣẹ̀dí àtún yanjú àmọ́ ajẹ́ àmọ̀ yìí in tó dá gbogbo ẹ̀rúnù amẹ́yìn mùsùlùmí náà àní ẹmọ ṣẹ̀tọ́ fáwọn àfá kálẹ̀ mọ́mọ́ fi gbogbo kíní kálẹ̀ mọ́mọ́ darúmọ́ lójúmọ́ ọlọ́wàá